to jama'a irpe ko be ma wari tarse irpe ma yardan nar guriyo ko tere ko ma albarka da murse guriyo kuna wala misi wuciri aljuma'a cini guriyo ka abara irge ka do man na cere amubaran na tafsirul qur'anil karim illorbe gbe iberi ame cini yo ka abara anan zumanite adiya jirmante sallallahu alaihi wa alihi wa sallama mecino dino a bara iri kokari kugun ba da da carse ilman almaziri tere mane zaka ana na hini ba cene cene ka irpe mecino di kulpe ha hai carse ilman almaziri tere zaka bon wonor gun ko kware teya irpe magamu terse na daidai ciyo na daidai mayu honun kari dobun na suratul qalam suran oyaka akuna ilnor kwekwe beri na qalam sinnite بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم إلي زركو هرنا النربيك بيبيري أمام الطو إلي سيسري كا الموراني نشيطان لا لنتي بسم الله الرحمن الرحيم ngari sinti surawo coyono na fasarateyo amobaran na irpema kai ka gomini gar silama na cefiri kulu pay fafuyo duniya hune ne lahara a sisibi mayo maka kwe ko kayo nar silama hendo bon mafo irpe maldamun kuna nun nun harfi warpe ngaya ga fasarabi bai gbeyo na zam haikayo nkici yodi na bara gurkoto domin ilnor kwe kwe beri a doma an cinko harfiyo kanti kantiya imma afo awahinka awahinza ngano yakakwe numva ati sad numva ngati qaf arukaka ati nun ahinkan kadoyo ya sin ta ha ahinzan zadoyo alif lam ra alif lam mim نكاية بطا تاجي ألف لام ميم را ألف لام ميم صاد كبكنا نكايو أجنة بسيا أقول بيو دي برغوني انت ترين والقرآن لازم يكون فين ويكا النبي صلى الله عليه وآله وسلم لا تنقضي عجائب القرآن لازم سوبيني هرشي يا مكي ba mai nunkanin fati ka kwe to ka ken kai yodo na har kwance su kai nindi to a sai ba mai ban madu nun sai fasara ban ma wahara ka wahara nino in su ka fasara be nam wal qalami wa ma yasturun wal qalami irpe ci ngayo pe iterezen na kalam kalam fodi wo ka gonori kan mewo da yawa ka gano mala'ika yau kan gurbe hen no na ilare hantun kan me kuna a kurdi nor pe no fin naya wal qalami nga gono ko zen na kalam sinte kan ngaji na ka halatta domin haya sinte kar pe halatta kalam samasi gannasi haifo mani si peitere pe banna ka don na ci haifo don gonon nara kalam na ji na ka halatta zanka rasulullahi ci sallallahu alaihi wa alihi wasallam nga ta sai oktub hantum nga kalam dina ha ni anor peifa ba ka hantum no nga cha se uktub maqadira kulli shay ma haykuru zaka na moyasi na nunka na saka a sinti na saka akwai beniyo ma hantuma sai haifu masu harta innama amruhu idza arada shay'an an yaqula lahu kun fayakun irba cere mana alamari kuru na bisa da ba haifo maci haika banci a ci a seno ci ki famo ci haika banci di hantum kalan mahaifa hantumun nan ki hantum haikur ga haika bate kalan hantum ka beni ko kai man da bonka ma'ana sintenoya wal qalami irbe gono koze na kalam yo ka bara malaika yo koto yo ko guri kuna bai fadi bai han non nan bai la ro han to munna illa rukati wa inna alaikum lahafidin wa bai faka malaika yo gono no gaba kan nan sum non sin nan mafin nanu coro sin na hali foka aban manan bai kan gono ko te hantum in han doro gono su gum gai ndi asu gono asu gum gai umani yon nan wai a su coro gai haifo dai shi kan batuna ta yan coro gai nun kan gono kuru coro irpe nan gomini kan mahantum hai kan gurkote in norpe kwe beri ci kiraman malaika di ngaya nan no jirima katibin umani hantum kan su boro teke hai kan nate zankan bina su boron bai hen no ba haifo ya harta yani dan nan hen no fotte han tumno alhala marje awai za wai waiye za waiye zonfo za zonfo ka pe iri pe ba se amma dan nan ila ro ila ro di chachap yanga han tumun su han ante ka fodi bon la haram maka aka ka gari bai hen no kan tete afofo bon wannan gari tutuma tutuma irgbeeti man jaa bilhasana falahu ashru amthaliha wo kan nan ŋa gaari nabei hen nofo ata kaba jina weyno n gaari ama ŋa do ŋmenedi huwa hayran a ŋa ŋmenedi bisa ŋmenedi fa wa acdama ajra bana kan ŋa bine batense ŋmena weydi bon ŋa kasuyo jamar pe mal damun hen no te kpeyi kuna waman jaa bisayi'a ama wo kan nan ŋa gaari nayi laaro fala yujza na baran haifa mani banaten se illa mithlaha seden mana ila radi taka caca wa hum la yuzlamun na baran bandin su ila ran hunu kan nan taki ba ce ne ce ne ko ci ana bara da ya malaika din mani hantum to nan mani yodi albajin to boro borono a cin to ka boro bai meta ta kamar aika birgi malaika mabiti masai fo bon nga ba go hantundo el nor pe pe be ma malaika fo don to an ka kinse wa hantum abe hay ka nu fi be di kuna alba bora abo bora hen no tere fo chi baya o nta ma sahabi no ka zamani jinkirin nara yani sahabiyun ta'akhkhara anhu zaman aka kokoro kammeno ngaka kwa sahabi na ma kokoro kammena aka amma zai nari pe nufi laro pe fo shika to arawu boro su malaika birji tor pe to wahantu da ka ka irbe maruka ci ba she more hay kan hantun di laro no asu bara asal khairi ase boro masuka tama nguri pe cerbirji sinni sintinoya bai bayoci wal qalami irbe bunu koze na iri bongo bongo yo kalam yo ka barari koto koto yo ko hantumun na ifo rigare bai yo no rigare na kalam yodi amana yo ciwo yo no rigare na kalam yodi el nor pe pe be rice allama bil qalam ana boro be yani non na kalam bai bayoci ma hufiza sarra hay ka boronge mbongo mosori kari goro ne odo an ci den te akatea eh, ya hunu no halla eh iri sai yo ci fanci su ba me ya ba hai ka ci di yara ka ta sai cacar dir kokari din du boro hinka hinza dai ya hai ka boron halla cere zuruno wama kutiba amma hai kan ka be ni ka hantum qarra cere tabbatana in buka na mun koyo madiya kacu koyo di bongo ma bukanam wakayo nka madiya kacho ilfo takalle ka ngono ho tikisina bara ho wononna binniyo di ne se katakalle ten seba zari babe non na takalle di ten nga cinni ko gono ase kalam agonna hanfani tutuma ilbe masuna murin banna bere kalam se de kalam don sin na hanfani no rin wanne kadiya naka technology pe mo jineo ifo ri ten na kalam ko ene amma kalam si azute moso makwe bank alfa bank mo, mobile money dala forto tayo au dala forto sambeyo sen du ngadi kaye bebeli nabi ki sen na nimeroza basin ka hini katem machi ci fon mahan ma compose ci fo kanor sammanse au kanor sammanun fo amma se kalam na kaye di yara ko gonu da har ciyama makai kalam bai su beni to kalam yo kulu pay bay fodin deja ka ngan or pe gono ko zenna dey dey no wa ma yasturun ngan ngay ko zenna hay ka ngono ko hantum a zenna hay kan hantumun na ka zenna hay kan gono ko hantum haji alqur'ani ayo or pe gono ko zenna la dum kalam yanan hantum hajiri gbe hen no yor pe gunu ko zinna ir gbe la ro yor pe gunu ko zinna hajiri bomo bomo yo hay kayo abar hanfani kar gunu ko hantum ir pe gunu ko zinna alfaya tome harir mana adini sharia homuri se takallaka ga hantum gunu wata chila kamme wo ko ka kamme gumo au kamme gumo ko ko kamme wo no hini simmaza kadira dole tu sunna au ka haridinna hantum jiri ma ya toya amma zan ka bai mana alamari in ka gari hantum ta kallano boroza ka hurun na diya su ngano boroza ka hurun na su ka ta ce ga ana bara daidai shari'a na hininor sai zanga ya kai mal no bon kan na ma anta bi nikmati rabbika bi majnun il nor kai kai be rici ma anta ni muhammadun sallallahu alaihi wa alihi wa sallama na barawo bi ni'mati rabbika gomini kan norpe ten se sabu se bi majnun ma bere ka ci horkom ba cene cene gomini forpe te annabi se ngano diya tere wo karpe na zumani ta se il norpe ci wa bil haqqi anzalnahu wa bil haqqi nazala cibino azumunna cibino ngoyobine na zumani na meiga cibiteri ŋoy bine na zumani bur konsi mu guna kuna to meta hate kateno haya cirici mazu mu boro cirici ga cirici tere hinka ono no bere kaye to hor kontere awo ba chene chene aya fa kunal norpeji wama sahibukum bimajnun no chere no pasi no boro chere na bara hor kon ba chene chene asari gono ko bum bomo kusulla karkarani sunna mun ci ci yo mambine firigo yani asano be ba boro haya singa nga boro ga mara borfo ahinka hinka hin zame a bara no zanga bara kuru na cinadita san bina bibida munga nga norpe ba ma la na ma anta bi ni'mati rabbika bi majnun na bara niwo ba cene cene man himani na hor kontere kasi man na gomi ni kari pe itere tense sabu nga no dia tere dia tere boro joro kom beyo be be ka jahili su bai mana kai an bai bai ci horkom kasi man na ka cere gonu ko ci mi ba daidai o kai ma nan na horkon no ba ni shi to ka nin gon na ba ni ba ni gbe o gbe na ba ni gbe o gbe na gbe ka kunan gono o cel duka gonu ko senni nduko ga ci ba ni si to irpe mal bin na kokoro hen no na wa inna laka la ajran ghayra mamnun wa inna laka la ajran bai kayo ci ajaran aziman bana beri gonun sai mai lalle lalle zai ka takan narfe tare jirma kamar bengon na bana beri gaira mamnun bana dina bara kantinte ibo se waharakal nan dan wo waya ka bogono ya kuna sabu se bana beri gono in sai la harkan baka kai gari ka bana dina bara kantinte ka hanu famba tunu gari nanga nga haifo kan wural janna ko ka pe gari mabiti ko ha eh abai saka ka na kaza na kazo gari irpe ci pai asutaya Rasulullahi sai he karpe batana sallallahu alaihi wasallam to marsa karpe dia irpe na nola karkaniyo na ka bana jisuya sai agbai kan ana dam waharaka gona kuna sabu sai ganna domin diya tare hoto ya ni alfahari ana bara hore fa ana bara hore fa diya tare o jiri waran kacinin zano annabi na toyanal umma kusun kurfai ga alfayo ana toyani mososo jiri hinza tukutukuyo ngarpe ka ce fasda bima tu'mar hay kan nan foro nadi ma ka batume wa a'rid 'anil mushrikin kaban na bere rute te peyisi arukan hunun na araba tume ngano nche ad-da'watu sirriya wa ad-da'watu al-jahriya tuku tuku na batu me pare ko gare nan la la ilaha illa allah jiri marje jiri wai chininza ngam makka che periochi anani linge mama irbe ruka tan hunu na hunu ka ka jiri wai te madina akuben na jiri waran ka chininza al-qur'ani kusumu akuben arsilama tere kuben ka ba haifar harta ba men ka ko garen mahaifo tontonu ni kwen don na kwen na diyan nci bari pese ka a a ben ka to hai ka diya ka harto hai ka bana man kube na gun ko lutiya kai ton na wo kan na doyo zanga yate hajir pe man lobon kan diya tere di wahara kan debi diya edi bahin ka faji goro yo kuna wallahi suhini domin nabi na wo kayo na ta chene foya ntabi mm, to akuna no afoyo na wiwi ntaabi ton kuna foyo heere nan lisaya kato subunonka koma todeya wo kan ka ci diya wo mana mana dino ni bomo mbake ma toyani boroga irpe ci ni bomo wa innaka la wa inna laka la ajran ghayra mamnun ni bomo go nabana bana didu ka bara bana ka sono ka su ka te kantiyo ba chene chene safo ni mena kuna se condition magolo sharti gonu sharti na ifon ngano mabaran gonu ko ga teno ko gurpe yadda cigi domin bai kwaye gonu ka ciyaman gun tonu no iba baran tonu yo sabu na Qurani halla ngan na fahima ngan na borocho yani ka boro bai yani amma kuludin gonu ko ga teno macimbara te peyu lahara da kwaye ka ko banci bari kwaye sai an alqur'ani di halla no ngan narpe maci na hallano domin maduwa kacin barar kuran halakwai in cabe ni ndon na boro bai yani alqur'ani nan ci haibo gan nani makin bara bai kwe in ci abeni sari nol nor kwe ci wa ku kusu har jahannama alfayir kwe mar ciwo to dai aboran masu ka maci no maci masha Allah iri wal maziri yol bisal nabi sajina hay ka bana murin bisan gano al ikhlas iri mari bai di son nal nor kwe kwe bi yarda da yari yo hinikati argo na bana دومنا النبي صلى الله عليه وآله وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا درهما ولا دينارا وإنما ورث العلم فمن أخذه فقد أخذ بحظ وافر أو كما قال صلى الله عليه وآله وسلم كتبي كي إيه، ميا ندي يوتيوب ما دي يونا فلنا بريتانغا هاي كان نو وكان بيو هني كتو نباتو توما نندنا رسول الله صلى الله عليه وآله وسلم كانوا برب بيو دي وسكا تمانو بوغورونو بيوغا بانو برا برهن سوى كو كاري برشي نما تزنغانو برهن تريكونا دومن الصالح برهن نونا دنكا كو برا برهن نونغان سوچه جي برشي نما تزنغاني مبرهن تريكن ننتكينو amma da ya baron na ni katun ko ba boro maci zan haikan baradi almuslihuna ni ba haika boro saran mahin sana mo cire gona kunan ga annabi ci ballighu anni walau aya ba aya guda bano no be wasu kobiri tereten na wato hamburu wa kokari ka to yani boro cin niga sallallahu alaihi wa alihi wasallam lahara ilnor kwe kwe be ri ka nan be kwe yo magono go kayo mba sai da kan nabi sai ka lalle adun to yan kuna qul ayyu shay'in akbaru shahada suratul an'am kunan nor kwe chanchin sai hayo bon ayyu shay'in akbaru shahada haifa ya bara mutu ko bayo sai da kayo haifa ya kasiyo sai da kayo ka da ya kere ana sai da dika hen nano kuru bara da ko den na tutun ma tutun sai kul ma tutun sai ka ci Allah irpe shahidun baini wa bainakum abara seda ka peno hen nano shakali lahara wa uhiya ilayya hadha alquran li unzirakum bih wa man balagh alqur'ani on ganna diya tere to yana gano amo heifateno sen nara ka wala kari wa tuba kayenu nor pepe be do ka tere di rokuna wa man balaga nawa ka ba ka ka ban na ka to yana ma bon in kuriyo dia ka sai da ka sai la haraka o hay don to yani no ga no hu muzayinu hajir pe mal dan be pe yi kuna be yo agon na hamfani yano be yo a be pe fo cuta sabon be yo hamfani ngano saka bei pe bei yuku nar pe hamburi gunu domin borosi ka hamburu pe ka to bei pe innama yakhsha allah min ibadihi alulama hay kal qur'ani pe china ngano pe ngaya na borote ko ga bei ngaya gul kuro be ngana seda ka bei pe bongo ka ntiki ngata yoku na ngoya hamburu nga de man khafa allah fa huwa alim wa ka hamburu pe barameino bai bai no doma na rike bai a bai haikar bai ba ko bai haikar bai su ba haikar bai ba a man yardan na borno haikar bai ka kasu ba a na man birgan na borno wo ka na ngadi bai bai bai na to kati kere tiki ya ba hamburu nga ngatam yokuna ama wo ka ni bai na baran hamburu bai ban yini ka chou basara na bara bai bai domun nan nor bai biringa na a yarda yo bai domin dan na hayyo da bai in fi son fi so yo mm, henno amma kan na bai ka gana da yan bar jahilina inde gono ko wanna iri ta can da bicino zan ka boro bara ahiman na bai bai tibukano nga ya tafsiri te subhanallah hewa bara hawai kwa sadi ba fasara borose nga ya gal qur'ani fasara borose nga ya hadithi fasara borose to sari mari beyo dai lallen beino mani ngun ko gote dai lallen beino in bai ka lalle haika kunan gona di bar halaka no annabi ci ijtanibu sab'al mubiqat hey wa fen na halakayye halakayye kunan ngaci wa sihr na goba tere si dabar dobo dobo wa fen akuna non gono nanon manna nanon tafe nga non te nga non nan ya akuna fasi kansu yo kan te nga di mon sugun kabu mani beyo beyo sinin di bor ko chare gore ko gun kallo macici hay ka ba ban hanfanin ciyo kunan ka ka kai hanfanin na la haraka yoy nan man nton alfar kai masul dambe kai di kuna hajirin susu wa innaka la ala khuluqil azim wa innaka abam mabai لعلى خلق ني رسول الله صلى الله عليه وسلم لعلى خلق ngono tabia game tabia fo bongo ngono ngati azim tabia no ka jirma mutu ko bayu nana aisha radiyallahu anha kannaha ifa ya baran nabi tabia no karpe na sifan al qur'ani kuna kace wa innaka la'ala khuluqin azim ni rasulullah sallallahu alaihi wasallam ngono tabia hen no jirman de beri bongo nana na aisha ci kana khuluquhul qur'an a tabia beri jirman te kar pena seni tal qur'an kwandi nana al qur'ani di bongo dama al qur'ani za sinte hala ko koroze mini no ba jina hinza haikate kabisa na haika bakate afo ahinkante iri be ci afo ahinzante hukum siyo andebi nabi haikate cimmani nga cha sai nura ahin kante alquran mana shari'a nga na baiten na ahin zantar pe mana fotere nga kulan na ka ba de da mana al'umma sai da ya kere tabiya dina kere a tabiya dina kana khulquhu alquran annabi tabiyan ngana alquran da ya wo kan ban mance annabi tubum tubima pe sai magunan nan da bidi mun fa ya sa hunanu alfayo yenayo gono bi kuna si ho kuna ba man ci bi di non de gono ko gunan na na ho non gunan nan halakan an kana no sai sa wantera te jennino ka bara irge ko mara zar bara ko burburiyo ngala sabu ka cene cene haril du ka ton na kwal wasin zai do marka ka din na mo so so kwal wasin zai no mbe ko cene gono kanan kwal wasin zai iriyo bara kwal wasin zai no borfo gono de mari jindin tama sapana o ba zenu awo kɔri waa sin zenu kati baa baa fɔya foro baa di mari ko bara kpɛyi no na foro a ŋmana waasiyo baa mɛ ma kpɛyi kaa baa bɛ wi ŋa fɔ kyɛrɛ la sabu tim ifo ka nanɔri bari baa bɛ wi de ifo ba mali dan nɔ mali dam hayi kan ba mali dan di ŋa gara hali mari baa wi de ifo a gaarɛ no nga can na ngwene labani ba mai na ngwene wikaka kan ka morai sari no anandam tasi cira teo tasi cira kacin ma tasi cira ten ngase nga fa aje hanga foga kakan ci cira karfono kacin ma tasi karfo bi ngase ngan kurse fatara fatara nkwe tasi karfo ce nganor pe tandi chere ya ba be dido ka pe ka ha to hay kan nal dango nga ba di ci anagabu anaci agon na hene ka acino ba kum ba me makana karfo eh de no pe ma ha pe maga farata se karfo ze no ka ngunan na karko bai tago ma no aran pe gunan na kai tagote ndị dị ọrụ ọkwa iji ahụ n'ihe mba abachi ndị hụ ndị nnawi na-achịchị mi nga gari na ọdọ ebe isi hụ ọsọ hụ na daniel bayo ba me mba ye na yose ma ye bi gaba wallahi horin wanne ka Bineba na Bineba bine ban zai li zaya ko ka kere bi ni hunani sai maka gari o ji Chere bara boro o taka boro kwe mojira ta na kana yeyo banna senni subhanallah rikpe man no bon kan ajirin pe eh, aje da na chirin yeyi banna no ho be be fo yo huno den nan huno di gunan bayni kaden denin de ya nabi huno don bara me amon wura salama wallahi ri ho be yo mana tabiyawo den ya don gono bidi narkai boro suka salama ko dai iri ta ma lalle na bor kun tare kada ba dino ro ba matal qur'ani cino la ikraha fi din adino kon su bor ko tare kada hongo kan bai din ci bano sai no de no hongo zayo in kino de asin na tari ganno bere ka char silama tare ganna amma kariyo ya bono charma de bere ba kano ga hongo yani sai wo dara'ib bana dariban ngano sai wo lempo bana aben wani problem de no gari no su tuba no bine suba bara haikano na Eh, meten charma wace bana lempo bana nun kar silama tere ce na hinu na da ya sewa wongu hongo da dan wuro cerega ce nji fon magari nji yo kore ko matuba tuba o kayu nan ditan tere kurpe nde ka gari no ase musumma bangeno da na ce ka kuna ngoy gono di don bara karkata no na dabba tere hune he no kuna non na ngoy damya abanga no riyo nin na ce fe de gorka sen nanu mariga Wanda bo ce jino anduwa fu fo mani ka hani ya kan nan na fudi mbon wa fute toya alhani ya silama ifa gandan balo ya albayo be ko yo gono nari pe be pe son to pe yo no ka nan ban na be pe fo ciban se ka be yo hari gona a gambo jo wannan nari pe nkura fo hay farani mene di mom bi jaboro sadi ngano den bo boro yeti diga moci wannan niri no nan bo gbe rio de won ko yara ko yeyi bannadi sadi rio yeyi fo na yeyi banno wo gbe mo jine de mo jine fa ago no dia haji rin pe fasatubsiru wa yubsirun fasatubsiru ne ka pe chene mbadia wa yubsirun ne bo ngo badia bi ayyikumul maftun ninna lakuna mayno horokom maya shi na bani domin kan diye yo ka zan ci diya di ndiya tere ci no yedi bana bani siyo ci no no nin nan la ne ka kwe chena mo guna mo guna mbadiya mbadiya nin nan la kuna me ya shi na bani anaka gen sai kan ya shi na bani ya shi na na inna rabbaka huwa alam biman dalla an sabilihi inna rabbak mabai fakan norpe pe ka kulan nani alhari kwaya tere bongo hari nki boro nga nan fi son nan dubi tere kan go mini diya tere an duniya kusun kurpe bongo kan girmani katte kan duniya boro ga duniya ne na lahara bai tere bai bi bamma bai wu huwa a'lamu biman dalla an sabili wo ka ti bongo futu pe ka karkata ka bai tere hini dai dai tam ngano adere bai tere bai diga bai وهو أعلم بالمهتدين نعم ما أبينا سيريان تيبي كاتشو سيريا هيني كوتونو النربيجي من ضل فإنما يضل على نفسه وكان دري هيني في سو نعم نعم نعم في سو أهلاكا بمناكا في بين من اهتدى فإنما يهتدي لنفسه وكان بمنا سيريا هيني كوتو أسيريا دي أبو موسينو هم فانيكا بنا كورا زندونيا ني مي مي أغاما nga la harama ya ka kwe siriya da amfani ma nga irbe maldan siriyan te kuna fala tuti al mukadhibin den na woci man kakau den na woci man kakau hay kayon zu be ngangum be yani ko bun ci no pirnye yanga nga honne na ya kurun ngangum kakau suka na mun ngadi magaba ne da munga maka kugun ganau fala suka hore kan gana waddu in ka muname in kani ka ba lautu dihinu den bongo don babani se chene nke filtere di rofo kuna fayudhinun eh sadi no bongo mabani se no kuru mo chere mari mari mo gum poli ji mo gum mari mari wo kweya mbaya to abine sute ya har ka kadin na bo so ya bar foyo bara abo bano haika kuna gono kasu bori di masu sinko ci baya sai kasu bori pau macinka ba ba sai yani wato ba bo labas eh dan ki yani maci wato ba a kurki na guda fona yani irki na kuna wato ba na na haifa ciki na ba sana ya kaci to labash ifan ki labashi da tarishi ante sanon la ilaha illa kai masawake wa irin bai hari wala tuti kula halafi mahin to ŋayo kaŋ kakaw kakaw di kuna fonor pe fiso ama laylay ŋano alwalid bnu lmughira ir pe tam fono kar pe na jirma ma wanna gomini makka ceferiyo kuna nor hamini ir kpe tandi gonnara ngar kpe na gomini kwal wasi sabon tasiyo kantin kantin yo zagan bace bor wai cininka har boro konu alfayo na kuruwa na beri kpese na kuruwo ana beri kpese asal fayo kal nor kpeci yawma la yanfa'u malun wala banun illa man ata allaha biqalbin salim ciyama kay yo irin bai faka norun na ko su hantani sai wo ka kan na bine ka kunar silamatare gulu bine ka ye na yo ga ya ye na amma bine ka na ye na ce filtere ga ga su ye na ni ne ga haja gurin sai ka bori da ya norun na ko don hanfani alwalid ibn al a norun na koyo tikiton ma da marjanna me amma gono ni ne wo المال والبنون zinatul hayati dunya norun na ko bara nan duniya we makam na gorun koga mane kodina ah masha Allah marsa man jin parlement na godo aw marsa man jin ngano direte de kaza akuro zu ambani o wallahi je gbe hen no haji rin pe ngano ndor pe pe be ri ban kana son to pe o faji katte annabi se wala tote kullu halafin borfo kulu ka tangari kafodo abara tangari bo ngamo ko muze yote na kwani zo lew na kaba lew el narba juzuma nara so gana mahin al kabara boro chongonno boro chenkuru boro chene hamazin hamazin boro no ka amani kone kato mosokin na mesokin na kam me soki na ce soki haikul soki da ngani a kone ngani oto ya anduwa bungu zanga ham soko a hinje kire piki na ko borfo mama ma haika anufi borfo ka sonto beno suma nara masha'in binamin ngaru kabar borfo no ka de bo norgono asu wahara arziki de gorno fara dana ni katunu sa mo bibili ko boro dan kere kuna biya samre no ri goro nga mane cinga ya cedu kana ngadi ci ci fa nga masoru ka koy zogi dem baka ka hanci ta ba nani anan dibi ko bai ka kuna goro na wala har ka kadi na mo so so mana jikin ta no su badan ka bo boro na mimi na ase haji au haji amala ó ní pé. manna'in abun na ngwana arziki ko bibiri ko boro ku bani amma su ka tama ngwana arziki ni borfo ka ngwa ba irgbeji manna'in fute kom laaro no lil khairi angwena limani kari peta shedi wallaha sutunna mu'tadin ngaru kabara tikidari peno ahansine bongo afihim mo ka bo kuru tari kuna no care gonu ko be yo tari ce ko soru tari ta goshe utuli bada zalika na du ko mo ce kuna ana tozo teno koma kuwa ce kuna ana koma zai mbe kuri a karabor sai koma irbe tamboya na kuri te mamam hala yayi tengebe wallahi lazim da te sai ka ko ko ce soron soron ya hari a ce di sara moto to ashi na ba na ashi na biye ashi na te sai gina ya dira zanga kongoro tori pe tandi girman kai to hara na komate utullin wa girman kai ni na ga ka toya bada dhalika tode nga momba nga semi mewi achine kuna hayo kan nga chichi banna abara borfono ka delewo kunan su masenni karo da bisal fasaki ne hawe shi tere ci ne fasikanti baji haifatu huna da leban mu alhali zalim haika bi bara ya hari hunu zinan zeno kan na zeri ba ka na ca ba bega an ci hon nga ya bara yaye ba teferi nan woya هيكايا إرقى تيجي أبو موكل كان نبي قال قالكو آية دي شوكوتي ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد أثيم عتل بعد ذلك زنيم زنيم دونو أجنجي هيك nga pa nyaga na takobi den na cha se mo fa heyo hunu anan bon ngo pati nga nyaadi ci fono nga ki hay ka muhammadun chow abon sallallahu alaihi wa alihi wa sallam borodi bine zanna fi son nadiya terel kurga be ka barno as-sadiq cimiteri al-amin bornanente semma cha se nindi do no nyaadi ci dendi cine kuna aman ciñaadi den leɓon hayka kana de gorgo mutu fatiyo san kpe fa dagaw sarega den don huna ɓesere kogumma ka ham nan mene duniya cincimao muku muku abaye nani bor fa ɗon bama mana siri to a se boron malakari boron malakari den tama zangamma bor fo cenani non ceni ko sa kam ɓen ma boro hoyyanin hoyo ko heyi lakari bor kurma hanjan nan moso moso moso moso da na ci andi ce ne ba alfayo nindi do no nyaadi cha she ciwo ciwo ko ko goro ri bugu banna ne mba be ka ga nan zeri cerke ko baral mani koni aru ka baran kui in kui no anabisa aka mende meme toy ba tunu zube da tunu da kanio zube da kanio akanio na tunio kurbara fono hay ka su susum aba huro to ka na huro aba duma to da na duma aba zai na ga ranci ya bate ciwo kwedi don na kwe duni mba bena madu wa kalmani wa ma ho <laughs> nga ya bara kati yae wallahi fuyo kuna ya fuma ni nzo to ya kip har kusi yoji de no kanuran na no kuna borfo nga kwe chi sankara beri foya ba sa bo no de golo chi bon dar kwa ni ri fo je minno sa tutu ma o asino kuna no na de gari wo fudi lelani wato kwiri di bo ya bo gara ga nyantere di bo kwiri di ya bo ga gara nde man na we fo chinyi fuo ba ru pe mari kawo eri pe pe beri masuna muri ngwe boro hiji si an hewa zakawura nil senteriye kura aganna saka wayboro bakkam marsida matereta betel norpe chande biseno ya ayyuhan nabi ni kan labari ka notta irdo ko to yanin manan ummaga idza ja'aka almu'minatu yubayyi'naka ala alla yushrikna billahi shay'a de wayboro ka kan na chiminono mu'mini yono ama condition sharti yogono ka bongono mbaka nin nan lamaru kama chere sem magoro madina marabara nka wece teori pese nzuka ko huro gobafu nzuka ko huro tammejisiyo nzuka ko huro para chene awo nsu bara go chete teori pese ba chene wala yasriqna mbele so ka ko hiri hije fuyo na suna fuyo nga chara gono koza chara mon da karshinga chara koga haikayo mbukata nzaza chara gono koga gbeite nga kwesa wanna avogono ko konya kambeni de wenia pankukurgo na ifo ifo ka konya jama'a mana da mar chara she nga wo gono koza nga kamera ga marzan ka hinu ka kana kazeti makallo kwa masawake wal aboro boro sinteyo kan tita bono mojine kuna kan ka tonindi anji bere na bere gulu mojine bere gulu mojine ko ga bongo honne aye zanga chere fo mene akwe passport nga polisi ego ko ga ha chevu na chiwi chevu sa kala bo gura tim nga gari mm, da je hero azu te ga ja no ngasha bucicere babu domin amoji ne na foto di na jiri haidi kyarkakau da gura tim sai <laughs> maji shehu ɗarfe ba sai wakil albayo da yanga bo bere guru mo jina katiya na guru ko ga saro wote il nar be kin masuka barayo masuka ko bar goy gor zeyo domin da goy gor gun tiriya kuna kabar zey wallahi ba sa fa fubo kai yonna ce ni gwei boro zai gono teri ya kuna fubo ke yo na cheno de a hansino yo haya yo azuza ko bun kubani to ni harabo gun hayo za sadi ni mo dan yo mai na ka zai di mon kar su ga sai a ka toro su alfar ka musulman wurin zai hiji abannan wala yaznina mbina suka ko bara wei boro yari yari yo hije weyoka ntekente mm, kaka furuka kampara anje wato tekente simbongoni hije no nje sifu ko bibili ko jina wala yatina bi buhtanin yaftarinahu baina aydihin wa arjulihin mbina fuka ko bonon hariyodo ko kuniyo jere ko kana hariyo kan gunji siyo sewu basin ka kuniyo dimbomoyo beyo sasa ka har kuru ngene albayo na kuruo ngano bai koyoci da ka baran wai kana gunde zangaya mata ka ngana shiri dabu ka kodi bongo ngana shiri dabu ni bongo bongo mana shiri mo dabu yo amana alfa qasi ahmad bin abd alhalim bin taymiyyah rahmatullahi alayhi nindina kiden wai bina ka kiban sai ka kodi har kuru mene no ngan yardan na rawa goro mo su dal janna in ci dayusuna Ah, na kariyo na kariyo alfa in jeta yusu na gwai boro ma cin se ko na cin ko boro fo ko no kan ya kanin na hai nga do agunde sadin macin ma dabu ka kodi dabu eh ibn taymiya ce tamma sadi mar ko ce tare alfa yo ko ce tare beni me da yan yardan nan ni na wai kurmo goro yana amanu nke bụ igwe ji adedagbuyo nna nọ kaadụ bụ ndị dị nna mgbọnwọ na bi n'ebibi hụ nna aga zaadụ bụ ndị mmayo senni himero senni alakari ofu kanyo adịrịgo nọ ko he ko tora kina tunu kali warate ko bota nor kaise ko he atuba na na dadon be itena wayo kan na koyo jar ka wuran fuwar kwanni in kuna yi fadi haru ya ba hunu kashe da ka ka kimi haide mene ka hunu ya yake afi alakari obu kanino balmoso ma mo dandam mayaye ka sheje kunuse awanci sheje ko kunuse albaya te weyo cere ibn taymiya cer si kodi akoto yo na be be tu tu makan goron na aracina ribongo nga bara dako wallahi alfayo wey boro ka de na hunu yo te ana himan ma na muntiri yakura irbe mace so aka an suhunu fa sai dai an yati da bi fahishatin mubayyina fa sai dai na fasikan si batume baran mante fasikan si batume baran mana ba bisa ka kin san kin ko sadi fadi abai kamar batume bare bai ne farko mal no bonkan haji rin pe kana zamani wa bani to eh alwalid ibn al-mughira anya nya la lotere ka ta ruka hunun na ko ko domin a cino sai haika bibara ya hari hunu ya di na ko di na ko kontere da na ce amma don su mutu ko huran da biya makka ce fere kuna woka mutu ko huran da biga alwalid ibn al-mughira aga na makka ce fere kuna rike ma ko fiso ya ka hahai a sai ba meri rike na jikitense wallahi masuru ba mai nan faran kuna masonso den su bai fan barano na rike mo funfun ko gbe ndinun ka borfo kwe kan kayani kan sosobu bane ma huna musonso duniya o iri bara diro kweno iri kari ko bisa norsu kai matan nabci sallallahu alaihi wa alihi wa sallam kun fi dunya ka annaka gharibun aw abiru sabil hunan duniya o zangan baci diro kweno kan kari ko bisa awin bara yo para dino iri kuro iri bara yo yo nan duniya jiri son fa banna wo kayo nka nguri bai na jiri zonfo del na ka wo kayo nguna bo margum bei eri bara yoyo del na ci yoyo ndi har su mojina bei eri su banna bei banna su guri bei eri su gum bei mojina su guri eri su gum to mani ri pe non fayo hay kamba huna kuna no ka nsu borfo bei borfo su gum bei ifa bana na waya haniya kan la harace ji nun kan bambe mabe pe ballo bokkan nam elor be ci hay kana dambe yo kuru sabu no ngaba ciya an kana da mal asabu seno ka de don bara nor pe innal insana la yadgha wa bay boro lalle atiki dari harana ci moso safo ngal pe ci arraahu istaghna saka de kaka bo mo honne kan wadatu haji ba ce no no gonna kano ya dunga no fata ko pin da yaro kai wadun ma sai da na bayani wata shan su habur ma da ya ce na di kadu dama wala na ho mu kariyo kano don na kare da annoba na hu da ya tangal na tenu a su bai noyo don guru ko ga forono an ji boro marsa kare ban no forono ka bara norte in ki ka ci boro bon wasabu irbe tamfona a ki bai tenu beyo bannan ngana du ko ca ngana alfashe da na cimbula la ganna da ci ko da na cimbula la ganna da ci ko to boro boro kan mema na be den dongal fa bana hay dongal fa ngana da aka ban ifona ka ka ka bugo honne wada ta kuna ce don gum dala non maci boro mar san ma burala ngama ci fo ma cenan domin sa kan ban ma burala ka bana o cenani no amma sa ka cer gum burala dan ci cenani cere ban maci boro no pe manal kurma fahima de ya ka de bara nor pe ato abeni no du seni wabalin nga ye ka bonna koyo alfayo de anatikidari borfo kono nga chere pe ba seni koyo na ka ku tem manyaji ni katonto ah ye ka bal na hari mo soso hari mo soso de nor ka gonna koyo no du seni asege man gonna amade pucha yo no kan duguda hinza kamarga kan abo boga abo be yo faran kon ama de dogo kato kato no a no du sheni ko ban do bon kan gomma bon ka kom shariyo na justice yo gono del su tere na mun pe ga na eri ba tere nam turu ga na eri be hali idza tutla alayhi ayatuna qala asatirul awwalin in nortachi idza tutla alayhi ayatuna ana cha norgon na yo di abara senni haben na ci koyo gon na ya bara seni boro gono karpe na mani tense kan gomini koyo in koyo na bara de zodoni ni na koyo di tarbiyan tarbiyan barkatani zanka binan nan manan mandi za ko tiki dari boro gan nani ndiya de antinol dia bara seni no ko itere abe ne ya nano aya aya kan kama wajine ka irban tafsiri ta kuna ba bo cine bongo in dor ko ci wama hattu lahu tamhida katin nan na gomini nordino katamase narbe miliya yana a kaba zaman dikuna thumma yatma'u an azid amanga ko dai gonon ngama denzu sadi fon ta je haimar ko woten je zaka ka ten sai di fon ta je haida na ten sai no duniya mana cincima no amana haran su ka kai buga ra do da bisa za ba to amanga ban ngama denzu kalla irbe ji bata denzu zute abanga bai idza tutla alaihi ayatuna den bogur peitere me chino yo chow aseno qala ajirman kai kuna chino asatiru lawalin walnan bi mena jenni jenni yono bi boro den kungu kabeni hari jibril margogunza ntingon na boy boy yo kambo kana wo mabeli kazeri ajenni jenni go majangbe kaka da tutubu kabeni anchi eh sok ngana sokoranga nga sokoranga jinde koto ha nga feyo tona nga faba hewa haigen nara shebi bina ama, kaci radio nanto, to irbe er tan bagon koji jenni jenni fo kan ngaci eh, e hewa cinni ko mal no bon kan iddo ma kokari jenni jenni yodi don ma yeri pe cande bi cha bobo rio ko jase mm nam sanasimuhu ala alkhurtum sanasimuhu ala alkhurtum ilnar pe pe beri cinna yo ba alama nam anuna tondiga ngayo ba seda dam anuna tontonga ngano anune bungu kusundi kurpay nol nor kena ma biyo boro kurpay kuna denga denkanga beino wato den na hayo cho den pe maka zaman di kuna nsu borfo hamaino alwalid ibn al-mughira kibonga beino ngabu hewa na bara chene ba chene ni kurpay tiki bai kwayo sai lisana simu walal khurtum ka tutuma amma idun mo haika ade barana amma eh, khurtum di nga ya kwayo mutu kaci woni pene domun borosin na khurtum haikar kwayo ta boroseno al'amf nune amfuna nune iri mene yo amma ngana di mano khurtum alhari mai agon na khurtum tarkunte watar kuntenu ne guna kanu ne guna de al nor pe na na ay eh, ka tar kuntenu ne foro to tititidi kar ka dure te yar pe na mangan di bara adan don na ci abarau ka a amo huran de bigan na nor pe na zarbani na heyo ambara sai ce ne duniya ne la haram en mar ko ga batu na balawnahum kama balawna ashabal janna to haji ne nol de bakani domin dariye ka huro ne amo diyo kuna mo soso el duwa minti wegu kinin zako basin guri ya kuna minti waran ka cin guno ya deri goro ne o to el su bai safar ba hunu amma kan na aya di choya eri ba fasara ka tam deri penal ci hundi kunu suba sibani na lafiya rin dobu inna iri peitere balawnahum makka boro kane kal nan saranna la kari kanyo kal nan gomini ngan sim mate yo be yo cibar ku kirese sikar ka kan hanga cinni balawnahum idinan zarabani na tarkatire na lakal tuniyu na fari na hari here kama balawna ashabal janna zankalna jardin pe foyo awi machi zanka boro cin pe batu me beberidi meten ga tel na sa cin do ferm. zankan ga pe tere na ferm beri pe foyo zarabani id aqsamu ngano sakan zai kateke ka la yasrimunnaha musbihin ngayo biyano asuba kutukutu kakwe kan ngayo ganye di wai tarka ba fo man sudu haifo kama kuna dirpe non to suba shi no ban bei meyona wasu kako da ma bor foyo hen na no ona suba shi no no ban bei kalnar pepe be rikki ngana makka boro zarabani سورة بقنا ضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون نانا يا سكاري لسن بارا كينفو مكس چنن واتيا كان نانا چنو لا كار كنينو ما كهم مالي كان سينا دنيا غنبا مني كم مكان دكا سوفاري هل كاكادي ناموسو in fari ba man man su diya fari mana kwafo amma mari mo mani mani kulu non ma kuna ka bisa kanam han mo mani mani ka de bar halali ma no kadam ha don lor ba ti fa kafarat ngan teveli ngan wongo manga gomini di benga se kan debi diya tereta ngano ngana ntabani kene madia borfo yogono ko mahera njiho mahere taba a a libi ndon gono no ko ma bara ba kano ci kadafi na te me abono ko te ho no di boro innal insana lakafur irbe ci ngazin na ngakwe tereji ma borbar gutulunu qutila al insan na boro lali me boro bala lali ma akfara hay fo gutulan si ato boro boro mutu kabara gutulu um don mano fara libi hari fara bal mosomma den mamaci nahawai beni n kunugo borma tozaka kaba hijete akwe merino meri mano takalla de maduwa kute wendiya kaba da ruwandiya kaba ngangan na wendiya macarse yanzu tiroidi kurpe macarse kabeni shen maka manno hanu kan ba hijo hon binni sadaki na dara kadhafi ya bana dan saka sen gominanti ya ba hije norbana den na hijo ho ka beni meri kan kanan lan jafaron ku ba in kanan lan toboro wegu in kuna bayi fodi alele ke yankin ya kana na clay manku ka kwe kan damba men na a wani apartment haikan ga ita shi cini ta kasi ta hinkanta ganna ni mene bomor ba men nan clean nan numero albayan duniya ganna manin ga ta da na ci laharan wani aljanna nor kwe ka kwe ko clean ni farangu ni farangu deno ba dunu ko ka bor fana ta ya kadafi na ta amma ba na bongo win guturan shi na daba na karino hansi hansi kawai da yar kwan barbagono ka bace haina diya na karino pelmel kawai ta borona nganar kwe ta mboji a kada bi kani bo ngomba ma goror kwe goldo abate irbe ka na boro halita na pete wota shi ni abo wota shi nka sarana boro boriyo na man wahara chene ma haifot dama kan ma mugun sabu kana saran na pete di ndin node kante irbe kana makaboro na mungono na kan kane wona pete narbe na kade kan babana sai sai gutulansi ngana nan hanga cendi asar ko ma surci gutulu yal fayo la in shakartum wala in kafartum irbe mal dam sabu ko kuna an suldan sabu ko kuna wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك نشر لا إله إلا أنت نستغفرك ونتوب إليك وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته هذا والله تعالى أعلم